a wà ṣàlàyé fún un wípé ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ nípìnlẹ̀ o báwo ló ṣe rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí rẹ̀ kí ó ka kọ́ lọ ka bùkọ́rí àdíìsì àkọ́kọ́ lábẹ́ orí ọ̀rọ̀ ohun tó wá nípa sàríà nàbí Muhammad àti ti abu baba bakiri àti ti umaru kí Allah yọ́nú sí àwọn méjèèjì àní Aisha qaalati in kana rasulullahi sallallahu alayhi wa sallam la yata'azzaru fi maradihi aina ana liyawma aina ana gadan istibta'an liyawmi Aisha falamma kana yawmi ọhụụ lọ́hù bẹ́yìnà sáhari wa náhari wàdúfìnà fi dáìtì àdìsí tó lọ kànú bùkọ́rí nù o ìtumọ̀ èrè o àní Aisha láti ọ̀dọ̀ Aisha kọọ kí a lọ si sí ọ sọ pé nǹkan na Rasulullahi làyàtà azaru fi mọ̀rọ̀dìhì ànábì kúkú kan lórí àìsàn rẹ̀ pé aina analyum níbo ni mo wà ní òní nígbà táwọn ẹbí sick fún wípé ó pin ọjọ́ fún àwọn ìyàwó rẹ̀ tóun ti bó ṣe sick yẹn náà ok yàrá ẹni tí oorun bá kàn ibẹ̀ ni wọ́n gbé lọ yàrá ẹni tí oorun bá kàn gbótiyé ọ̀ngbọ́ ibẹ̀ ni ni yóò wà so ọwọ́ a máa ń sọ pé àìní àná Aliyom níbo ni yàrá tá mú wà wọ́n á sọ fún pé yàrá lágbájá ló wà yóò wà ní àìní àná gádàn tọ́ba yàrá ta ni màá tún wà ó wà lórí ìdùbúlẹ̀ wọ́n tún sọ fún istiptoan liyaomi aisha ó ń sọ bẹ́ẹ̀ nítorí wípé ọjọ́ tí oorun ó kan yàrá aisha ọjọ́ yẹn ń pẹ́ lójú ẹ̀ pé ah ó yẹ kí n ti wà ní yàrá aisha ó yẹ kí n ti wà ní yàrá aisha torí pé ti jẹ́ kó mọ̀ wípé yàrá aisha ni ó kù sí i ok so wá máa bi àwọn ìyàwó ẹ̀ léde pé ibo mo wà yàrá tá a mú wà yìí ná yàrá lágbájá ni ah, ibo màá wà lọ́la ah, yàrá tá a mẹ́dùn ni ah, yóò ní màá wá yóò ní yóò wá kan yàrá ìṣàbáyé ọlọ́run so ọjọ́ oorun aisha ń pẹ́ lójú ẹ̀ falamma kana yaumi nígbà tó sì di ọjọ́ oorun mi tó di ọjọ́ tí yóò sùn yàrá Aisha kọ̀bádọ́hù lọ́hù aláwọ̀ á gba ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀nà Sahari wà náhàrì nígbà tó gbé orí rẹ̀ sáàrin ọrùn mi àti gbáyà mi Aisha gbé ọkọ ẹ̀ mara báyìí lọ́kọ ẹ̀ fi dákẹ́ wàdúfìnà fi báyìí tì inú yàrá mi ni wọ́n sin sí. Si wọn ò sin ànẹ́bì sínú mọ́sálásí tó ti gbọ́ ìwọ tó orí sàárẹ̀ ànẹ́bì sínú mọ́sálásí lónìí wọn ò sin ànẹ́bì wa Muhammad sínú mọ́sálásí inú yàrá Aisha ò ní wọ́n sin sí. tọ́ba wa lọ rí ka àdìsí yẹn ìtọ́sọ̀rọ̀ tí mo fún bẹ́ẹ̀ ó gùn délé yìí lọ. mo kàn mú àdísì gbáǹbí báyìí láti fi lè yanjú pé wọn ò sin ànábì sínú mọ́sálásí inú yara Aisha ni wọ́n sin si. ìwà afẹnu ṣàlàyé fún ọ ní ìsìn lo si ṣe wá masalasi. Ati pe pé wáì tẹ́ fi sí sínú yàrá. one àwọn ànábì ọlọ́run ibi tí wọ́n bá kú sí ni wọ́n sin wọ́n sí. Si ọlọ́run fi yẹn ṣe kòsò sí ìyà fún wọn ibi tí wọ́n bá kú sí ní wọ́n sin wọ́n sí. nítorí pé ànábì ọlọ́run kan kò ní kú sí ààyè ẹ̀gbin kò ní kú sí ààyè ìbàjẹ́ kò sí tó fẹ́ wá débẹ̀ ibikíbi tí ọba wà yóò jẹ̀bi tó dáa. Mirza Gulam Ahmadu tó pèrè lánàá bí ọlọ́run ọlọ́run wá tú àṣírí rẹ̀ inú sálángá ló kú sí ìjọ amadíyà níbo yín kú sí. kí ni yóò bá tọ́ílẹ̀tì. ilé ìgbẹ́ ni mirisagula mamadu kú ó fi rẹ̀ ṣe pé pé tóun ọ̀bà jáná bí ọlọ́run kíkú kọ́lẹ́rà ó pa òun ikú kọ́lẹ́rà sì gbámú ó yàgbẹ́ títí títí títí ó fi ya ìfun ó ya ìgbẹ́ ó ya omi ara ó ya ẹ̀jẹ̀ ó ya ìfun nígbà tí ẹ̀dọ̀fóró rẹ̀ ó jáde bọ́ lábẹ́ rẹ̀ ibẹ̀ ló dákẹ́ sí. ibẹ̀ ló jábọ́ ibẹ̀ ló kú sí inú tọ́ílẹ̀sì ilé sálángá ilé sálángá jọ̀hún kì í ṣe sálángá àsìkò sí ìtútù mọ́nìsì o sálángá oníhò ibẹ̀ ni mizagula mamadu lẹ́mí ẹ̀ jábọ́ sí. Si èpè tó forí ara rẹ̀ sẹ́ ó gbé e èpè náà ni mo ní kí wọ̀ lẹ̀rọ̀ wá sẹ́ o tó ń sa ìlẹ̀rọ̀ ìlẹ̀rọ̀ <laughs> mo ní ọ wá sẹ́ ìpéhùn ò ń sa mo tún wá bọ́ ọ láàyè rẹ ò tún lè sọ̀rọ̀ ọ ta fún ọ o ọ ta fún ọ tààrà ní o má wọ̀rí ìpàdé mi àti ẹ̀kẹ̀ kan èpè tó ń sá fún ọ̀sẹ̀ ọ̀sẹ̀ èpè wọn ìwọ náà padà kú tọ́ílẹ̀tì ni irú ikú tó pa Mirza Gulam Amadu ní ọ̀pá ọ̀kẹ́yìn àfi tó ọba túbá láti máa sọ pé ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ ní tirọ́ má wọ̀rí. ọjọ́ pàdé mi àti ẹ tún kẹ̀ẹ̀kan sí ní tí ìráyè ni gbogbo ẹ̀yin tẹ́ ń parọ́ ọmọ ọlọ́run pátápọ́ lọ́n bá yín sọ̀rọ̀ irú ikú tó pa Mirza Ghulam Ahmad ma pa yín kọ̀ọ̀kan torí ẹ̀ ń parọ́ ọmọ ẹ̀ ń parọ́ ọmọ lọ́n sọ̀rọ̀ ìwọ tó ń tọ̀ tó tà ń bà tí pátá rẹ̀ ń rùn ìwọ náà lọ́n sọ̀rọ̀ tọ́ àdìsí Bukhari rè tó ní wàdúfìnà fi ìdá ìtì inú yàrá mi ni wọ́n sin ànábìsì the next level ni pé a ti sọ pé ibi táwọn ànábì Ọlọ́run bá kú síbẹ̀ ní ẹ máa wọ́n sí spọ́ọ̀tì tí wọ́n bá dákẹ́ sí ibẹ̀ náà ni wọ́n máa mark out ibẹ̀ gangan náà ni wọ́n sì wọ́n sí ibẹ̀ wọ́n sì wọ́n sí àmọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ kò sí òfin yẹn lórí wa kò sí òfin yẹn lórí wa ló fi dá sí pé lójú ayé òjíṣẹ́ ọlọ́run bàkíìwù ń ní Mọ̀dínà ibìkan ní pè ní bàkíìwù àyè kan ni ìtẹ́ ni ìtẹ́ wà ń bẹ̀ so ibẹ̀ ni máa ń sin àwọn mùsùlùmí sí látọjú ayé òjíṣẹ́ ọlọ́run صلى الله عليه وسلم. tọ́ inú sàárè rẹ̀ ṣe á bọ́ sínú mọ́ṣáláṣí ohun tó ṣẹlẹ̀ rèé mọ́ṣáláṣí ànẹ́bí gbà tí ń bẹ láyé mọ́ṣáláṣí rẹ̀ kò tó bi tó tàsìkò tó wáyì ẹlẹ́ẹ̀kejì ni pé mọ́ṣáláṣí òjíṣẹ́ àlọ́ọ̀ wọ́n kọ́ ọmọ ilé ni alákọ̀ọ́mọ́lé ni tó jẹ́ pé wo mọ́ṣáláṣí wa ní ìsìn bó ṣe rí ibi tó wá jọwọ́ wájú yìí ibẹ̀ nílé wà kódà ilẹ̀kùn tí ń bẹ ní ibí ilẹ̀kùn tí ó ṣe síbẹ̀ lásìkò náà ilẹ̀kùn yẹn ó já sí pásẹ́ẹ̀jì ògìṣẹ́ ọlọ́run ni wíńdò tí ń bẹ ń bí ó já sí yàrá Aisha ni ó ti gbọ́ rí pé ànábì wà mọ́ṣáláṣí ó ń ṣe ètìkáàfù ó sì gbé orí rẹ̀ gbójú wíńdò Aisha sì ń bá ya irun rẹ̀ so ti rí àwòrán bó ṣe rí hun pé alákọ̀ọ́kọ́ ni so definitely ibi tí yàrá Aisha bọ́ sí rè bíi ṣáìdì bíbáyìí ibẹ̀ ló kú sí ibẹ̀ náà wọ́n sì sin sí nígbà tánàbí wá kúrò láì sallallahu alayhi wa sallam àwọn mùsùlùmí wá ń pọ̀ sí i wọ́n ń pọ̀ sí i nínú mọ́sálásí ọ̀rọ̀ wá di pé kí wọ́n fẹ́ mọ́sálásí yẹn kí wọ́n fẹ́ sí i torí pé wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó ṣe dé Màdínà ló ti dẹmakéètì ibi tó máa jẹ́ haram ní Màdínà ó dẹmakéètì ẹ̀ pé ibi tá a pè ní ààyè ọ̀wọ̀ kì í ṣe gbogbo Màdínà ní ààyè ọ̀wọ̀ o sọ́ǹgbọ́ kìí ṣe gbogbo mọ̀dínà ní ààyè ọ̀wọ́ o kìí ṣe mọ́kà kìí ṣe gbogbo ìlú mọ́kà ní ààyè ọ̀wọ́ o ó ní báńdírì o tánàbì ti sọ báńdírì yẹn fáwọn sọ̀hábà pé báńdírì ẹ̀ ní nọ́ọ̀tì báńdírì ẹ̀ ní yíìsì báńdírì ẹ̀ ní west báńdírì ẹ̀ ní sáùtì so ibẹ̀ ni mọ́sáàsì yẹn kèétì kèé lálàbẹ̀ o dìsìn kèé lálàbẹ̀ o ok so nígbà tó wá di pé àwọn èèyàn wá ń pọ̀ sí i oòrùn Maka àti Medina kì í sì ṣe oòrùn tíyẹn máa sọ pé òun ó máa fara dáńta wọ́n láti protẹ́kì àlàáfíà àwọn mùsùlùmí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní máa fẹ́ mọ́ṣáláṣí yẹn nìyẹn wọ́n fẹ́ sọ́wọ́ ẹ̀yìn wọ́n fẹ́ sí ọwọ́ ọ̀tún wọ́n fẹ́ sí ọwọ́ òsì gbogbo ìjọba tí ń dé àfẹ̀sẹ́yìn àfẹ̀sọ́tún àfẹ̀sọ́sì òní wọ́n ń fẹ́ nígbà wá di ayé ìjọba kan ayé ìjọba Abdulmalik ló ń bá ní òun ò nífẹ̀ẹ́ tòun sẹ́yìn òun ò nífẹ̀ẹ́ sọ́tún òun ò nífẹ̀ẹ́ sí òsì iwájú lòun ò fẹ́ sí. àwọn àfáà tí ń bẹ ń gbà náà wọ́n bá ní má fẹ́ wájú àti ìmú ẹ̀yìn tán àti ìmú ọ̀tún tán àti ìmú òsì tán sẹ́ǹpá àwọn ọba máa lágídí ipò yẹn máa gùn wọn ni wọn ìfẹ́ gbọ́rọ̀ sáwọn àfáà lẹ́nu òun náà ní í ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Saudi Arabia lónìí tí ọmọ ọba Salman níjó ní ìta pé ọmọ ọba yẹn Salman wọ́n ní bàbá ẹ̀ gẹ́gẹ́ ní Salman òun fún ara rẹ̀ Muhammadu lórúkọ rẹ̀ Muhammadu sọnù. So Muhammadu sọnù tiẹ̀ ìsànàdùwà ọmọọba ọmọọba Mẹ́kà lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá ẹ̀ ní jẹ́ Salman ọ̀kan náà àwọn àfáà wa tí wọ́n ń gbọ́ prógrámù mi Sheikh Eléyìírin àwọn ni wọ́n mẹ́sẹ̀jì mi wípé lẹ́yìn ìgbà tí wọ́n ṣàdúrà fún mi tán wọ́n ní bàbá rẹ̀ ní jẹ́ òun ní jẹ́ Muhammad. ẹ agidi agídí tó náà ń lò lónìí tó fẹ́ fi bà ìlú jẹ́ so irú àwọn tó lagídí yẹn náà ti lọ àwọn náà ti lọ so ọba yẹn lọ wá sagídí àwọn àfáà takò pé má ṣe bẹ́ẹ̀ ti wà nílẹ̀ pé sàárì ò gbọ́dọ̀ wọnú mọ́sálásí ó ní òun fẹ́ sọ́wọ́ òun ó ọ á mú ìròrí sútúrà wá ìròrí sútúrà ọ wa mú wá ó ní sẹ́rí sàárè ó ní yóò ní bandiri tiẹ̀ ntí ó tún wá jẹ́ sútúrà òun ó tún wá ṣe sí lọ́tọ̀ tó fi já sí wípé ehm, bẹ́ẹ̀ ni kankan ni o ok bá a mú kinu bá a mú kíní àti àpótí. kí n ṣàpèjúwe fún yín ntọ́lọ́wọ́ sẹ́nu o gbé lọ́wọ́ gbé lọ́wọ́ báyìí kí kọ́ hàn lójú kìíní báyìí. ó ní tẹ́lẹ̀ ìbájẹ́ sàárè yóò ní báńdírì tiẹ̀ òun ó tún wá ṣe báńdírì míì báyìí. sójú yín ṣé ẹ sì mọ̀ pé nínú òfin sútúrà náà sì ni pé ohunkóhun tó rí ó wà lẹ́yìn gàgà kò kàn ọ́ ṣé ẹ mọ̀ pé yẹn wà ń bẹ̀ ohunkóhun tó rí ó sutura mọ́ṣáláṣí ni tí wèrè kan bá dúró tà ń bẹ̀rẹ̀ sí ń wẹ̀ ń bẹ̀rùn ṣe pé kọ̀ọ̀kan wà gbogbo ọgọ́rùn-ún wèrè ọba rí ọmọ dánwò kò kan ìrun tí à ń kí ìbá àbọ̀ rẹ̀ sí yóò kò kan ìrun tá ń kí gbogbo tó bá lọ ṣẹlẹ̀ ń ta mọ̀ torí pé àti ní sutura ọba ń wá ní ṣe bí sutura wà nú ẹ̀sìn pé sàárè ìdílé yìí ó ṣe irin báyìí ó fi yípo rẹ̀ tí gbogbo odidi yẹn jẹ́ sàré ọlọ́run ó tún wá ṣe irin míì báyìí tí ó fi já sí pé èèyàn lè dúró síbi kọ́ mọ kírun ṣẹ́gẹ̀tẹ̀ èèyàn lè dúró síbi kọ́ mọ kírun kí ló dojúkọ sútúrà ló dojúkọ kì sàré sọtíyé but àwọn àfáà ń sọ fún wípé no matter what ó ti bọ́ sí abẹ́ òrùlé mọ́tíláṣí ìyẹn ń kọ́ ó ní ẹ̀fì yẹn lẹ̀ ó ní bóun ó sì fẹ́ nù àdánwò yẹn là ń bá yí dòní ọ̀rọ̀ yẹn ni Sheikh Alibani ló ké gbàjarì rẹ̀ ọ wà nínú tí tí wọ́n fi kórìíra rẹ̀ tíjọba fi kórìíra rẹ̀ tẹ́ kú pé ó ta ìjọba lẹ́nu pé sẹ́ẹ̀ka àdíìsì yìí ni sẹ́ẹ̀rá àdíìsì yìí ni ní táwọn kan ṣe tó fi deli làánà lẹ́yìn náà dánwò yìí ẹ wá ń dọ́gbọ́n pé ọ̀rọ̀ sutura a mọ̀ pé sutura ń bẹ ń tòótọ́ ṣùgbọ́n ó ti bọ́ sí abẹ́ òrùlé mọ́sálásí tẹ́lá wá rí àwọn èèyàn lónìí tán bá lọ sí mọ́kà wọ́n fẹ́ wọ́n tún fẹ́ wọ inú bírin yẹn wọ́n fẹ́ wọnú rin lọ. so ohun tó ṣẹlẹ̀ nìyẹn o ìwọ tó fẹ́ mọ fún wa lẹ́rìí wípé ẹ́ẹ́ tá a bá ní kẹ́ mẹ́sìn àfáyín sí mọ́sálásí ọ̀nì ẹ̀ ṣebí adémọ̀dínà gan ṣebí sàrí ànábì inú mọ́sálásí ló wà ọba kan ló dá wà láyé lẹ o àwọn sọ̀hábà tí wọ́n sin ànábì wọn ò sin ànábì sínú mọ́sálásí o kíwọ náà ẹ mọ̀ sin àfáàyín sínú mọ́sálásí kò sì sí òfin pé ibi tá àfáà bá kú sí ibẹ̀ ní kẹ́ ẹ sí sí inú tẹ́ni ẹ sí kí ni o oníkẹ́ gbé lọ. hadith 189 ani abdullahi radiyallahu anhu عن النبي صلى الله عليه وسلم قال ليس منا من ضرب لخدود وشق لجيوب ودعا بدعوى الجاهليه àdìsí 189 láti ọ̀dọ̀ Abdullahi radiyallahu anhu kí Allah yọ́nú sí ọ sọ pé láti ọ̀dọ̀ ànẹ́bì sallallahu alayhi wa sallam ànẹ́bì sọ pé laisa minna man daraba al-hudud kìí ṣe ara wa ni ẹni tó gbá ara rẹ̀ ní páríkẹ́ nítorí ọ̀fọ̀ tó ṣẹ̀ tó ń fọ́ rẹ̀ létí tí ń gbá rẹ̀ lójú tí ń gbá rẹ̀ mú pé à tòun ti á bàjẹ́ báyìí o ọkọ òun ti kú o ibo lòun àgbègbè báyìí o tí wá ń gbá rẹ̀ lójú tàbẹ́ ń tóbi rẹ̀ kú tí ń gbá rẹ̀ lójú ànábì ní àwọn tí máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe mùsùlùmí kìí sára wa ní máa ń ṣe báwọn àwa máa ń gbà fọlọ́ọ̀ ni a máa gbà fọ́lọ̀ ni wàṣà kọlíjú yúùbá kì í tún sára wa lẹ́ni tí òkúkú fún tó wá ń faṣọ mọ́ra rẹ̀ lára tó ń faṣọ ya mọ́ra ẹ̀ lọ́rùn ṣàkọlì yúyùb kì í sára wa lẹ́ni tí ọ̀fọ̀ ṣẹ̀ tí ẹni ẹ̀kú tó wá ń faṣọ ya mọ́ra rẹ̀ lọ́rùn. kì í tún ṣara wa lẹ́ni tí ó kùkú fún wàdáhán bìdá àwa alìjáhìlìyà tó wá ń sọ ọ̀rọ̀ ìgbà ìmọ̀ kan lásìkò àdánwò tó ṣẹlẹ̀ sí tó wá ní ha ojú wa tí ń báyìí o alẹ́ nìkan kú <laughs> ẹnìkan kú ní hospital tí a kọ́kọ́ gbé àlẹ́ àlálẹ́ olóògbé lọ ní ọ̀nà ring road ní ọ̀nà ring road kọ́lọ́ba ní foríjì àlàlá ẹnìkan wọ́n gbé nìkan náà wá síbẹ̀ ẹnìyẹn wá kú ẹnìyẹn jẹ́ christian ó sì jẹ́ òṣìṣẹ́ ìbàdàn cbn branch sẹ́sìn mọ̀ pé tí bá ń sẹ́ ní cbn owó ìwọ̀n wọn owó agánràn ìwọ̀n wọn ìyẹn ti dùn mọ́yàwó ẹ̀ lẹ́nu. èdè àkọ́kọ́ tí ó kọ́kọ́ pè ní pé àà ah, olójú wá àti Jésù pò <laughs> ó ní adúrú ogun eh, eh, adúrú kíní kan ogun eh, kíní wọ́n pè náà o ìfàdúrà jagun adúrú gbogbo àdúrà àà ah, ojú wá àti Jésù pò ṣé Jésù bó ọ̀sàdán pé ẹnìkan ò ní kú ni lójú fi ti Jésù ẹ́ kí ló rọ́ọ̀lù wà náà tó dá sí wípé a mọ̀ pé ẹni tó kú yóò kú a sì mọ̀ páwa náà àwa náà ó kú èyí ṣe tá a fi ń wá ń sọ̀rọ̀ burúkú sọ́lọ̀ ìṣe ni ẹ̀dá máa ń fẹ́ gbàgbé pọ́lọ̀ nǹkan bẹ tó bá ti di pé ẹnìkan tí ń fún lówó ó bú ẹ̀dá máa fẹ́ gbàgbé ó máa fẹ́ gbàgbé ọlọ́run ni bí ẹni pé kì í sọlọ́run gangan ní fún ní kinní mọ́ àfi èèyàn yẹn so lànàbì fi ń sọ fún wa ní ìsìn pé kì í sara wa lẹni tádọ́wọ́ òde bá tí ó mọ gbára ẹ̀ lójú tí ó mọ fasọya tí ó mọ pariwo tí ó mọ sọ àwọn ọ̀rọ̀ dáwà àlìjà ìlíyà àwọn ọ̀rọ̀ tí máa tẹnu kèfèrí jáde àwọn ọ̀rọ̀ burúkú àwọn pa ooo aláàánú mi àwọn ti pa ooo wọ́n ti ní wọ́n pa ooo wọ́n ti èé ti rí sáàjẹ́ òní ikú ni tá a bá tiẹ̀ lẹ́nu kápá àjẹ́ ló àjẹ́dọ̀ òní ikú ni. ìwọ mùsùlùmí mọ̀ ṣe bẹ́ẹ̀ o tọ́ ṣe bẹ́ẹ̀ ó kó bá rẹ̀ wájú ọlọ́run o torí pé kí ọlọ́run ọba kó gba ẹ̀mí ẹnìkan tó mọ̀ pé òun fi ń ṣe sábàbí dáadáa fún wa ọlọ́mọ̀ pé yóò dùn wá ok ọlọ́mọ̀ pé yóò dùn wá ṣùgbọ́n ìyẹn kọ́ ni òpin orí rẹ láyé ẹni ẹlẹ́ẹ̀kejì láti wá máa sọ̀rọ̀ burúkú sọ́lọ́hun ládá tó yẹ kó o gbà lórí pé àdánwò débọ̀ ládá yẹn ti bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ nù. Hadith 190. Ani Abi Huraira radiyallahu anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam man shahida li janaza hatta yusalliya falahu qiratun wa man shahida hatta tudfana kana lahu qiratani qila wa mal qiratani قال مثل الجبلين العظيمين ولمسلم asgaru wúmẹ́ mithulu uhud hadith 190 an abi huraira láti ọ̀dọ̀ bàbá huraira ó sọ pé òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam sọ pé man shahida li janaza ẹni tó bá wà níbi ìsìnkú hatta títí ó fi kírun ìsìnkú náà fáláhù kìrọ̀ ọ̀tún ẹ̀san kìrọ̀tù kan máa wà fún wọ́n máa ń ṣáhìdá ẹni tó wá wà níbi ìsìnkú yẹn tó kírun sílá hátá tó dùfànà títí wọ́n fi sin tó bá dé ìtẹ́ tánà láhù kìrọ̀ ọ̀tọ̀ ni kìrọ̀tù méjì ni ó wà fún kìlá wọ́n sọ pé wá máa lè kí irọ́ tọ́ọ̀nì kí ní jẹ́ kí irọ́ tù méjì kọ́l mẹ́sìlú anẹ́bì ní àpèjúwe tí irọ́ tù bí àpèjúwe àlìjàbàlẹ́yìnì òkè àpáta méjì alẹ́ àzìmọ́yìnì tó jẹ́ àpáta ńlá náà pápátá máa kéré àpáta ńlá nínú rìwáyà ti muslim ọwa ní asgaruhuma èyí tó wá kéré jù nú àpáta méjèèjì yẹn mísìlù uhud èyí tó kéré jù ló dàbí òkè uhud ìyẹn ni ẹ̀san tó gbà tó bá gbọ́ pé òkú mùsùlùmí kú tó láǹfààní kẹjọ kírun sí ọgbà kírọ́ọ̀tù kan tọba tún wá láǹfààní kẹjọ dé itẹ́ tẹ bò mọ́lẹ̀ ó tún gba kírọ́ọ̀tù kejì èyí tó wá kéré jù lọ́nù kírọ́ọ̀tù rẹ lèyí tó dàbí àpáta Uhud àpáta ńlá ní jẹ́ Uhud o àwọn tó ti lọ sí Mẹ́kà o so àpáta ńlá kan ni now tí wọ́n bá bí wá léèrè pé nínú ànábì àtàwọn sọ̀hábà tàbí ká sọ pé nínú ànábì Muhammad sallallahu alaihi wasallam àtàwọn lárúbáwá ta ló gbọ́ lárúbáwá jù ànábì ni. nínú ẹ̀rí ẹ̀ náà ni pé àwọn sọ̀hábà wọn mọ̀ sí ń jẹ́ kí irọ́ tu èdè wọn sì ni wọn sì mọ̀ sí ń jẹ́ kí ni o àlèkírọ̀t bó sì ṣe máa ń wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan nìyẹn tí máa ń bá wọn sọ̀rọ̀ tí wọ́n tún máa bí léèrè pé kí ni ń jẹ́ báyìí kí ló ń jẹ́ báyìí. ànábì ò sì lọ sí madrasa sallallahu alayhi wa so nínú ìròyìn tí máa bẹ lára àwọn ànábì ọlọ́run ni pé wọ́n máa ń gbé èdè yé ju ìran wọn gan-an lọ wọ́n máa gbé èdè yé ju ìran wọn gan-an lọ. èyí ni ìparí abala àkọ́kọ́ ní ìjókòó wa ti òní a sí abala kejì pẹ̀lú ìjókòó mìíràn tí yóò jẹ́ ọ̀rọ̀ ìfẹ́ episode one oh four ọ̀rọ̀ ìfẹ́ episode one oh four so ohun tí mo wá fẹ́ kà nínú ọ̀rọ̀ ìfẹ́ tàbí ohun tí mo fẹ́ sọ. So, lórí ọ̀rọ̀ ìfẹ́ níjókòó yìí tó jẹ́ episode one oh four mo ti sẹ́ǹdì rẹ̀ mo sáré kan lárúbáwá ni mo ti wá sẹ́ǹdì ẹ̀ sí orí tàlí masjid kẹ́ ẹ wò ó nísìn kẹ́ ẹ lè máa wò lọ tí n bá ti ń kà á lọ. so ẹ̀yin tẹ́ wà pẹ̀lú wa lórí social media àápadà láìpẹ́ sí abala kejì wasalaamu alaykum wa rahmatulahi wa